Koiki Media bringing the world closer to your doorsteps. We are live here. A ṣì wà ní ibi báyìí ní àárín ọjà. So we are still live here at the middle of the road. Ẹ máa bá wa ká lọ, we are just online for some purposes. Ó yẹ kó ti yé yín. <laughs> So. àwọn army is all one bíbá so in case of anything that's why we quickly came online. Thank thank you very much for joining us live. We are just going to be online for some minutes, pending the situation àwọn. bàbá èkìtì ẹ̀kọ́ ọ̀lẹ́ bá mi. ẹ̀gùn sẹ́sà sẹ́sà. Pending the situation die down àwọn sójà wa ti wà ń bí báyìí so ojú tọ́jà ìgbé wa ó le gan so we also need to come live in case of anything. Ah. àwọn sójà yín kan wọ́n ti padà wọ́n ti lọ òkè àwọn sójà yín ti lọ padà o ṣé wọ́n ń sá fún ṣé wọ́n ń sá fún live ṣé wọ́n ń sá fún live streaming ni. mo lérò pé ẹ gbádùn gbogbo èyí tí à ń ṣe láti àárọ̀. sójà rí mi pé mo go live wọ́n sá mi ò níbọn yàn án eléyìí lásán mo ní wọ́n dẹ̀ wò mí báyìí wọ́n dẹ̀ reverse padà wọ́n dẹ̀ lọ. ẹ ṣé gan ni mo ti gẹ́ẹ̀tì tí mo fẹ́ gẹ́ẹ̀tì báyìí.